àtẹni rìn àtẹni sáré àtẹni rákòrò gbogbo wa la máa débi ntà máa dé ó kàn lè gbá kókó. Nga tètè o kọjá ilé nga ìrìngbẹ̀rẹ̀ òsùn náà. green snake under the green grass. tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ ṣọlẹ̀ o. báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpaná. lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má ṣàṣùn para. ẹnígbà kan bọ̀ àgbà kan bọ̀ ọ̀lú àpòfo Love is all about trust and understanding tó bá fẹ́ mi lójú ṣó máa fẹ́ mi lẹ́yìn. if i no dey will you stay you know how day i dey pray. tí mi ò bá sí láyé will you still love me like you do. ẹ̀dá fẹ́ràn mọ́ a ò mẹ́ni fẹ́ni dénú. tí n bá lo microscope tí n bá fi máa ṣọ́ ẹ. Mama mọ bó ṣe jẹ́ tínú bá ṣe ṣe ń bá nínú ẹ̀ kí mọ bó ṣe rí báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpaná lẹ́wù fẹ́ ní lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má ṣàṣùn para ẹni gbà kan bọ̀ àgbà kan bọ̀ báwo ni. kí n bèbè sáà ìpò lẹ́nu ọkùnrin bá yín sáà ọ̀nà GRA Ìbàrà. ọmọ bíi tèmi náà dẹ̀ ń lọ nìyẹn ṣé mo lè bá yín rìn. Oh, of course wọlé kí n bí ẹ. ọ káàkùn jẹ fún yín dà ṣe ti jẹ ni. èmi mo ti drop ẹ fáwọn boys yẹn kan jẹ. why. mi ì lè jẹun ta ni. kí ló dé. tí máa jẹun ta ìyàwó mi abínú toró máa ti ṣe oúnjẹ dèmi lé. ó kú bọ́dé mo máa fọ́lá yín tọrọ kẹ so ẹ kì í jẹun ta lára rárá. alẹ́ kẹ̀ kò sígbà kankan tí máa ń jẹun ta torí ìyàwó mi ló máa ń fìdí mi tó bá dẹ̀ ti ṣe oúnjẹ tí mo bá jẹ́ ó máa àtàárọ̀ àtọ̀sán àtálẹ́. every time. ah tí báyà lọ́fíìsì gbà mí wọ́n máa ń gbé páàkì oúnjẹ wá fún mi láti ilé náà. yes. Ah, mo fọlá ìyàwó ń tọrọ kí ló kan rú ọkọ tèmi kí ló kan rú wọn mo sóúnjẹ o mi ò sóúnjẹ o percent ọkàn ó lè jẹun kó tó wọlé ìgbà míì ó lè má jẹun kò tí ẹ̀rùn oúnjẹ. má sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ lọkùnrin anyways. àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fọlá ìyàwó yín tọrọ ẹ jẹ́ kí n bá yín rìn. àtẹnirìn àtẹnisáré àtẹnirákò gbogbo wa la máa débi ntàmádé ó kàn lè gbá kókó. nga sọ̀rọ̀ tètè o ilé nga rìn gbẹ̀rẹ̀ Oh, oh, oh. green snake mo dálé green grass. tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ṣọ́ lẹ̀ o. báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpa náà. lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má ṣàṣùn para ẹni kan bọ̀ àgbà kan bọ̀. I'm coming. agbára àti ṣètò fine i was in anything ọgbẹ́ mi lè jẹ́ kí fóònù máa do tàbí ṣe kí ló bẹ̀rẹ̀ rẹ̀. nígbà tí mo pe ẹ tó gbé fóònù. Ah, ah, ìyẹn ló wá bẹ̀rẹ̀ rẹ̀ eh. nǹkan kò ṣẹlẹ̀ náà mo ń ṣe meeting. ṣé o máa jẹun àbọ̀ máa ń kó ṣáwá mi. máa kọ́kọ́ freshen up. Okay. But ṣẹlẹ̀ kí ni stop. tàbí wà ní ẹjẹ kò sí náà wọ́n wà lé o. Àbẹ́ àlè. Ó wà lé. Jẹ́ ká lọ kọ́kọ́ jọ ìbọn. Love is all about trust and understanding. Tó bá fẹ́ mi lójú, ṣó máa fẹ́ mi lẹ́yìn. If I no dey, will you stay? You know how day, I dey pray. Tí mi ò bá sí láyé, will you still love me like you do? ngene fela mo nga o meni feni denu tí lo microscope tí fi mọ ṣọ́ ẹ máa mọ bó ṣe jẹ́ tínú bá ṣe ṣe ń bá nínú ẹ kí mọ bó ṣe rí báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpaná lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùpara kó má ṣàṣùpara ṣé kọ́ tèmi ni bọ̀dìrí tí ò kọ́. ìyẹnì lẹ́kùn méjì àpòfò ní àpòfò ẹni lẹ́kùn méjì àpòfò ní àpòfò. Mario! tóbi bọ́dé báwo rí ojúmọ́ rí ló máa bọ̀ wá èmi àti ẹni ló máa. Love is all about trust and understanding. Tó bá fẹ́ mi lójú, ṣó máa fẹ́ mi lẹ́yìn. If I no dey, will you stay? You know how day, I dey pray. Tinú mi mi ò láì nǹkan tó ń ṣe mi ò láì nǹkan tó ń ṣe àtọ̀ you're sorry báwo ó ń pè mí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi lóru at that ungodly hour kó dáná o. I said I'm sorry it's because I'm missing you don't uh, reply. stop ẹ jọ má má ṣe bẹ́ẹ̀ na you were missing me ah, ah, mo wà pẹ̀lú ẹ̀ ń jẹta lálẹ́ ìjẹta o ó wá ń pè mí lóru àná because you were missing me má ṣe ogun yẹn fún mi náà mi má ṣe bẹ́ẹ̀ I am married ó dẹ̀ mọ̀ kí ni àti tó bẹ̀rẹ̀ kìnìtà ń ṣe yìí mo sọ mo sọ mind mi fún ẹ mo sọ position mi nú ọ̀rọ̀ yìí ẹ wípé ọ ọ ni mi o aláti ṣe báyìí ó dẹ̀ ní pé o wà òkè pẹ̀lú ẹ̀ má pè mí irú táìmù yẹn mọ́ nà án tó bá jẹ́ pé wọ́n náà níyàwó lémi kọ́. i'm sorry ó máa ń ṣe mí bí kí n máa rí every time ni. jẹ́ kó máa ṣe bí kó máa respect home mi tèmi náà every time i am married and you know that. okay abeg you àwọn nǹkan tó promise mi ò tí fún fún wa. ìwọ ni ká tó ló fẹ́. yes. Ah. in a week or two mọ́tò ẹ̀ máa dé. sí ah. mílẹ̀ mm. jàre mílẹ̀ ṣé o ti tán ṣé kí n máa lọ ń sìn. Mm. one more thing. okay. can we go. ah mo down. We can time ti máa lò pẹ̀lú wọn lé náà lélẹ̀ náà weekend la wà náà. Ah. Where do you want to go to? Let's go. Thank you, baby. Oh, come. Wọ́n ṣe máa ń kó pa mí. Má ṣe bẹ́ẹ̀ yẹn, jẹ́ ká débi tá a ah má ṣe stop máa paná mọ́tò máa roll up máa ṣàf máa mi ṣe mi ṣe mi ṣe mi ṣe aṣáwo aṣáwo mi ṣe. ẹ da. ẹ gbàjà rí ewọ nígbà. kí bá ọ jẹ. báwo di mi o ẹ ẹ kí n tó gbéyàwó yín o. báwo yìí. Ah, Adébíyí pé kò dáa o hmm. ó dẹ bú yẹpẹ lé wa di o. ṣé wọn sọ pé mò ń jí béèrè yìí àbí tí má ti wá gba ní ṣọ́ọ̀bù ló sọ pé ẹ̀yin máa ń kọ́ béèrè lọ́wọ́ òun. kí ni o jíṣẹ́ fún un ẹ̀mí ló ló ti jíṣẹ́ fún mi. àmọ́ kò bá mi mo ti jíṣẹ́ fún ẹ̀rí. bí ẹ̀mí ló kàn bí ẹ̀kan rí nà ẹ̀wọ̀ bí ẹ̀kan rí ṣẹ́yìn tán ó gbọ́dọ̀ tó sọ́ọ́ sí. bọ̀ bí pé ìwà náà ṣe dáadáa ẹ̀ ò béèrè wa kó dáa náà. ok eléyìí náà dáa hmm. reason tí mo ṣe wá bí ni pé mo fẹ́ gbéyàwó mi lọ fún lunch ah, mo dẹ̀ ti ka ẹ mọ́ bí n sìn so àjọ jáde uh, we hit out, then go to the cinema, wherever you guys want to go Wow, wọ́n gbé e sí mo mọ̀ jẹ́ e ẹ̀jẹ̀ mi jáde tẹ́lẹ̀ ni. Hmm, but n sìn tẹ́tẹ́ gbé wa jáde tí mi ní lọ́wọ́ àpò mi mọ́ ẹ̀ i'm here. no ah, olówó lọmọ náà. irọ́ ẹ̀yin lówó tó yín ẹ̀ ṣàánú mi. ok ẹ mọ̀ kí láwa ṣe bí n pé kò ní mọ bẹ́ẹ̀ mm. weekend yìí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kò cancel eh? you have to cancel that all of your programs because ọ̀dọ̀ wa ni wà wá throughout that day. mo ṣoríire o ẹ jẹ́ kí n mọ Felix kọ́kọ́ mi ò sí around. Ah, ah. mo promise wọn kí màmá tọ́jú ẹ̀ náà. Oh. Oh, ó dẹ̀ jẹ́ kí n fi ìgbà tó bá pọ̀. àdé mi gbé kò dáa o. Ah, ìyẹn ní lẹ́kùn méjì àpòfò ŋàpòfò ẹni lẹ́kùn méjì ŋàpòfò ŋàpòfò ẹni lẹ́kùn méjì ŋàpòfò. sísá these days ẹ̀rọ tó ń kọ̀ yìí mọ́ra máa pè kó ní pè kọ́ mi máa bá ṣáàtì kó rí pláyà mẹ́sàgì mi ìgbà mi ìgbìmọ̀ àti ẹ̀ wọ́n sì ní wà tá a pàdé wọn náà wọ́n gbé wa. Ah, àtọkọ àti ìyàwó kájọ sọ̀rọ̀ bá ń bá sọ̀rọ̀ báyìí gan bó ti máa máa fún mi sí bó ti máa ṣe fún àwọn tuntun wọn tí yóò ní ọ̀la sára tí mo ṣe ẹni kí ni mo ṣe fún obìnrin kò tó nǹkan báyìí kò tó fún nǹkan chẹ́ẹ̀dì sí mi tó tálẹ̀ mo rò pé ẹni ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ tó máa gbọ́ ẹjọ́ bá mi pè bá mi bá sọ̀rọ̀ tó wá kí mo ṣe ẹni wọ́n rò di ọ̀dà àtàfẹ́ mi ẹ̀rẹ́ sọ fún mi má dẹ̀ bẹ̀rù wá bínú. bọ̀ kò ṣe nǹkan kan fún kí ni wọ́n ṣe fún jẹ́wọ́ fèmí star tó bá ń gbé nǹkan báyìí mo ṣe fún tinúkẹ pààrọ̀ mi ṣe nìkan fún. ẹ ẹ lè jà. ṣe gbọ́ pé olùmọ̀ ẹ̀kọ́ fún wa láàrin. ẹ bọ́ tẹ́ bá jà bóyá ẹ ti lè dakọ́ sẹ́yìn tó ń bínú mọ̀ pé aláṣejù làwọn obìnrin kò lè pọ́síbù kéèyàn jà nígbà tí èèyàn bá jà kan tí ò bá parẹ́ báwo ló ṣe tún fẹ́ jà mí nǹkan tó ń pè ní tọkọ-tìyàwó náà nìyẹn bóyá àkókò wà tó ṣe tó o mọ̀ àbí tí ẹ ti jọ parí sẹ́yìn tí ò tán nínú ẹ̀ bóyá kò jẹ́ kémi mọ̀ kí n bá mọ ibi tí màá ti bá sọ̀rọ̀. Ma, bóyá ká mi ṣiṣẹ́ lóyún ni o torí kò yé mi àwọn obìnrin lẹ́yìn tábà ń béèrè lọ́wọ́ ẹ̀ bí a sọ fún mi mi ò ṣẹ́ nípa ètò tìlú kẹ. kò lè kẹ pẹ̀lú obìnrin ìyẹn hmm. náà tó kóbìnrin máa bínú o. ẹ wo ó fún amọ̀ kẹ́mi ìṣòro àná ọkùnrin wọn kò olùkọ́ bá dàda mi ní kí ni wọ́n káàkiri kò sí tìlú kẹ́sí ẹ̀wà ni òun tó ni àbí ìwà ni òun tó fún mi ní kí ni wọ́n káàkiri. Hmm bẹ́ẹ̀ ni kò má lọ àìmọye ọkùnrin tí ìyàwó wọn máa dà bí igun tó jẹ́ pé àwọn onídọ̀tí kan náà kàn máa tẹ̀lé káàkiri má lọ bẹ́ẹ̀ tí o bá ti sọ fún mi sìn wípé ẹ̀jà kò sí kankan tó dá yín pọ̀ èmi àìṣẹ̀ wàá béèrè pé kí ló ń bi ẹnu gangan tó fi wọ̀ tó fi change sí fiancé ẹ̀ ìyẹn ni màá ṣe mú bí iṣẹ́ báyìí. Hmm. mo dẹ̀ ti wá wí tipẹ́ dóò ó pè mí lé ní wípé òun lọ síbi kan mi bá ní kí n pè é sì ń pé kó máa bọ̀ ń bí bọ̀ tó bá tún mọ̀ wípé o tún wà ń bí báyìí náà ṣeéṣe kó má tún wà jẹ́ kí mi pè wọ́n náà wọ̀ kó sọ̀n tó wà nú ẹ̀ fún mi àwa pè é lórí aago. bí a kà ṣá ẹ bí a kà pé má lè dúró náà dé ibà yìí ah. ká lè sọ wọn ṣàfọwọ́. tó bá mọ̀ pé wà ń bí kò ní wà o kí wọ́n máa lọ ẹ kí ni kí fi ṣẹ́ náà lè jọba. Ah, ǹdó ṣe bí mo ṣe nǹkan àdéjù báyìí bá mi bá sọ̀rọ̀ tó bí mi ṣe rí mi ṣe rí ojú ẹlẹ́ mi mo dùn. ìfẹ́ ni ìfẹ́ jẹ́ kó jẹ́ nílé tiwa báyìí ṣé mi ló ń bá jà ni. èmi ṣàkọ́ ló ń bá jà. mi ò bá ń jà o ẹ wà ìfẹ́ mi la pè ní òtún sí mi nínú ẹ̀wọ̀n náà rẹ̀ máa kó ìgbà sí ẹ sí kan ẹ sí kan. àtẹnirin àtẹnisáré àtẹnilá kò gbogbo wa la máa débi ntàmádé kò lè gbá kókó. Ngasore tètè o kọjá ilé, ngari gbẹ̀rẹ̀ oṣù náà. Green snake under the green grass. Tó bá pa wọ́n láì wọ́n á gbé ẹ̀ṣọ́ lẹ̀ o. Báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpa náà? Lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùpara kó má ṣàṣù para ẹni gbà kan bọ̀ àgbà kan bọ̀ mi ò jẹ́ kó ṣubú come on. filẹ̀ filẹ̀. tó bá lajú ọmọ àdùn mi o. lajú. eyes closed. eyes closed. okay. come on. okay give me your hand. spread it out. kí ni. kí ló jọ fọwọ́ kàn kí ló jẹ ọ. mọ́tò. mọ́tò la ojú ẹ̀ kó wo mọ́tò ẹ̀. I love you. I love you. Má má ṣe mi léjì. For me. Yes, for me. Hey, babe. Thank you. Mo ti ṣe mo ti ṣe ìwé ẹ̀rọ nípa ẹ̀. Oh, yeah, you need that one. Is she got it? I will do below to get you. Bro, bro, bro, bro, bro, Oh, where mama máa lọ sókè àgbà náà mean wọ́n ṣe I really appreciate this I really do thank okay. you. darling yeah. I have to go now. why. mo láti máa lọ lé mo kàn ní kí n sáré wá dọ̀bẹ̀ lé ìfọ̀n no now let's celebrate this now. mo láti lọ lé. you to go home baby. ó yẹ kẹ́ lè wà pẹ́ lólórí mọ́jú náà èsì ah, tó kọ tí wọ́n wẹ̀ tí wọ́n tóbi sí lórí. lálẹ́ mọ́jú nǹkan ń ṣe ẹ̀ kí wà lálẹ́ mọ́jú kí ni màá má fojú yẹn wò mí jàre má tó bá fojú yẹn wò mí ó máa má ṣe bẹ́ẹ̀. thank you i'm happy. you know i'm happy when you're happy. i know. thank you. Guys, my kid. Okay, okay, all right. <laughs> àtẹnirí àtẹnisáré àtẹnilákò gbogbo wa la máa débi ntàmádé Ngasore kọjá ilé oṣù náà. Kí ló ṣe gbogbo ilé báyìí? Bọ́dé. nígbà tó mọ̀ pò ní wálé ṣé bí wàá dẹ́ pè mí àpò máa pẹ́ dé wá ti jẹ́ kí n mọ̀. tí ó ní rúpa lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má ṣàṣùn para ẹni gbà kan àgbà kan bọ́ọ̀lù kan bọ́ọ̀lù ẹlẹ́lẹ́kùn méjì àkànṣáré ká àkànṣáré lásán ẹni lẹ́kùn méjì àkókò. Akovo. Love is all about trust and understanding. To my family, love you. Show my family. If I no dey, will you stay? You know how day, I dey pray. Tí mi ò bá sí will you still love me like you do? Yẹn dá fẹ́ràn mọ́ a ò mẹ́ni fẹ́ni dẹnu. tí n lo microscope tí mo fi máa ṣọ́ ẹ máa mọ bó ṣe jẹ́. hello. ló wá ń pe ọkọ ọlọ́kọ by this time of the day. bẹ́ẹ̀ni sọ́hùn ṣó fẹ́ gbọ́ ìjọ tó bá tún ti pe nọ́mbà yìí kò tẹ̀ má wọ̀rẹ́ bó tiẹ̀ ṣe pè lálẹ́ mo máa rí i pé mo tíráàkì máa mú un létò gbé ẹ̀yin tẹ́ ẹ̀yin olóṣù lórí burúkú tẹ́ máa bá gbọ́ kọ́lọ́kọ́ tẹ́ máa máa pọ́ kọ́lọ́kọ́ lóru tẹ́ ní jẹ́ kó níyàwó gbádùn ọkọ ẹ̀ ó lè fọ́ọ̀nù fún mi aṣẹ́wó oníṣekúṣe idiot. ẹ gbà wọn wọn bá mi tẹ́lẹ̀. Àbújá sí bùnmi. Tí mi ò bá sí láyé, we still love me like you do. Ǹyẹn dá fẹ́ràn mọ́, ǹyà ò mẹ́ni fẹ́ni dẹnu. Tí n bá lo microscope, tí n bá fi máa ṣọ́ ẹ̀, máa mọ bó ṣe jẹ́, tínú ṣe ṣe ń bá nínú ẹ̀. Kì í mọ bó ṣe rí, báwo la ṣe fèké. Baby. So I'll see you when I see you. Leave me alone. Let me go. Take pleasure. Okay. All right, you can do àtẹnirìn àtẹnisáré àtẹnirákò gbogbo wa la máa débi ntà máa dé ó kàn lè gbá kókó. nga sọ̀rọ̀ tètè o kọjá ilé nga rírì gbẹ̀rẹ̀ oṣù náà green snake under the green grass. tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ṣọ́ lẹ̀ o. báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpa náà. lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má ṣàṣùn para ẹni gbà kan bọ̀ àgbà kan bọ́ọ̀lù kan bọ́ọ̀lù. ẹni lẹ́kùn méjì àkànṣáré ká àkànṣáré lásán ẹni lẹ́kùn méjì. Akpofo, Akpofo. Love is all about trust and understanding. Tó bá fẹ́ mi lójú, ṣó máa fẹ́ mi lẹ́yìn. If I no dey, will you stay? You know how day, I dey pray. Tí mi ò bá sí láyé, will you still love me like you do? Ǹjẹ́ ní abẹ́rẹ́ mọ́? nga ò mẹ́ni fẹ́ni dẹnu. tí n bá lo microscope tí mo fi mọ ṣọ́ ẹ máa mọ bó ṣe jẹ́ tínú bá ṣe ṣe ń bá nínú ẹ. jọ kí ló dé tó ṣe ń gba géètì mọ́ mi lọ́wọ́ tílé tó bá mi gbà síbí ni. mo ò tún kẹ́ má bínú tó lọ́n jọ ta ni máà tó jáde sí yẹn. ta ni kíni ta ni wọ́gán tó ń béèrè pé ta ni máà tó jáde tí mò ń kíìsì. Tirúkẹ́ kí ló ṣẹlẹ̀. túndé nìyí èmi èmi ètò àti wọn kì í yín so ọdún gbọkùnrin wálé lẹ́yìn mi. <laughs> ṣebí lè tó gbà fún mi ni mo gbọkùnrin wa mo tún kì í ṣèyàn ṣebí ẹnu ẹ mo fi kì í ṣèyàn ó fẹ́ lè filẹ̀kùn mú mi lọ́wọ́ jọ ṣé wọ́n lo ní ilé ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣo fẹ́ gbọ́ túnde kí ló tiẹ̀ wá ṣe ń lé mi láì ṣe pé o pè mí láàárọ̀ kùtùkùtù ó pè mí kó tó wá sínú ilé mi òun wá sọ fún mi pé ta lẹ́ni tí mo tá ń ta lọ ààrẹ mú ni tí ó bá pẹ́ tí ò bá kúrò mbẹ́ yẹn ajá ni máa tú sílẹ̀ fún ẹ ta ni wọ́. ó máa kó rẹ̀ dànù má fi ìṣẹ̀kùṣẹ̀ ṣẹ̀ra mi lọ́la green snake under the green grass tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ṣọ́ lẹ̀ o báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpa náà lẹ́wù fẹ́ ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má sàsùn para ẹni kan bọ̀ àgbà kan bọ́ọ̀lù kan bọ́ọ̀lù yẹn nílé kú méjì àkànsáré ká àkànsáré lásán ẹni lẹ́kùn méjì àpòfo Love is all about trust and understanding. Tó bá fẹ́ mi loju, ṣó máa fẹ́ mi lẹ́yìn. Come in. If I no dey, will you stay? You know how day. Now they pray. Hey, Angel. I'm fine. How are you? Fine, thank you. Uh, mo um, ń sọ̀rọ̀ kan fún mi láàárọ̀ gbàgbọ́n lọ fi solo oní òpè mi lánàá. Ẹ lálẹ́ àná mo pe fóònù ẹ̀ obìnrin kan ló gbé ó kò bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni kí ló dé ẹyin ò ń sùn ni ẹ̀ ń pọ kọ́lọ́kọ lóru yìí fẹ́ kọ́lọ́kọ sílẹ̀ mọ̀ pé. ọmọ ah. didi didi stop ṣé o ṣe tíátà ni. mi ò ṣètò tọ́ ni mo ń sọ. ṣé o ṣe Africa Magic Yorùbá ni bàbá sọ èyí ni mo pe gbogbo fóònù ẹ pátápátá. fóònù tèmi eh, ẹrú sí ń bà mí. èwo ló pe náà fóònù. gbogbo ẹ ni mo pe mo ṣáwọn kí mo pe kan lóbìnrin gbé. E, èwo ló fi kò dun nọ́mbà ok látàrí mo fẹ́ fi kọ́ọ̀lù ọ̀gbìn wọn yẹn nọ́mbà ìdánbẹ̀. ṣé o mọ̀ pé lálẹ́ àná ìgbà tí mo ti ń rí i pé ilẹ̀ máa ṣú mi gan-an hmm? mo pè ẹ́ nọ́mbà ò lọ. Eh? yes now. nọ́mbà mi ò lọ. n n àtọ. ajásí pílẹ̀ náà jásí bìkan nìyẹn ṣé orí nǹkan tó ń dùn pẹ̀lú àwọn network service provider wa nàìjíríà ni mm, adúrú tàrífù tá à ń sàn èèyàn wá pè so kí lẹ́ni ẹ wá sọ fún ẹ. wọ́n ń sọ ẹ ọ̀pọ̀kọlọ́kọ bẹ́ẹ̀ mo ti lọ já sí ìlú òní tọ́wọ́ ṣé o ti pèrè kó gbóhùn haúsá. sí àwọn yàrá ìwé sí ríà ó bẹ́ẹ̀ wà á nà mí. miss you. me dey concentrate meeting like eh, i was just thinking about you. i miss you too. Love is all about trust and understanding. God. I love this girl. Hey, baby. If I know day, you stay You know how day, you know the day. Tí mi ò bá sí ìlú, wí sí ìlú láìpẹ́ ọdún. Pélé ẹ̀kọ́ lọ́dún ni ẹ̀ tó parí. Kí ni mo ti ń bọ̀ ní? No, many, many. Hi, baby. Mm. <laughs> Hey, fine girl. Mo ti ń bọ̀ ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo wà. No, mo kàn fẹ́ rójú ẹ ní now. I go love you. Oya ọ̀rẹ́ mi náà. Ọkùbọ̀dé èyí láyé èyí. Ìgbà wo ló kúrò nílé? <laughs> Adébíyìnpé ọmọ ọba. Hello, Bímpé, how are you? Ṣàlàfíà ni. Àbúrò ẹ̀ ni. Okay. Hello. Ẹ káàsán sá. Yeah, I'm fine. <laughs> Okay, I'll see you soon. yes, darling. Mm. Make it make make it now. <laughs> Okay, okay, okay, ba lọ. Eh, kó bá mi o. Ah, ah. Okay. Eh? <laughs> Okay, màá tún máa rí o. Ó dà wọ̀. Ó yá ìwọ ṣígè. Ẹni lẹ́kùn méjì ṣe o fẹ́ ló mọ̀ pé Dọlápọ̀ àti Bímpé ọ̀rẹ́ ni wọ́n Bímpé ẹ̀gbọ́n ẹ̀ Dọlápọ̀ lọ̀rọ̀ ẹ̀ ṣe o fẹ́ ló mọ̀ ni. Oh, so no no you are sorry why, why are you sorry so you knew all the while ìwọ mọ̀ pé ọkọ God ó mọ̀ pé ọkọ ọkọ Dọlápọ̀ ni mí Dọlápọ̀ lọ̀rẹ́ Bímpé ẹ̀gbọ́n ẹ̀ now technically you're my sister. Babe, I'm not your sister. I'm your fiance. You, please. Just please. I'm so sorry. Tí n bá sọ pé mi ò mọ irọ́ ni pa. I love you. And love at the first sight ni mo ní fún ẹ. Mi ò dẹ̀ mọ̀ bí mo ṣe lè control ẹ mọ́. Àti wípé tí sísítà mi tí n bá lọ kí sísítà mi lè, mo ṣe máa ń sọ̀rọ̀ wípé ọkọ ọ̀rẹ́ àwọn ó máa ń tẹkẹ ọ̀rẹ́ àwọn kò sí nǹkan tó fẹ́ tí kò kí n fún ibù èyí tí ọ̀rẹ́ àwọn ọba béèrè gan máa máa fún wa. kílódé ẹyọ burúkú ni ẹ ẹyọ burúkú ni ẹ ẹyọ burúkú ni ẹ nà ó ìwọ náà gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ń sìn àǹtí mi Dọlápọ̀ àǹtí mi bí ń pè ọkọ Dọlápọ̀ tó ń pè láǹtí yẹn lèmi nà ó báwo ṣe ń ṣe báyìí ah, irú dípò kò fẹ́ báyé mi jẹ́ nǹkan tó ń ṣe yìí ó ti dà ó ti dà yorùbá ní tí oko bá jìnnà ilá òkè ń kó ọ̀rọ̀ yẹn ti da ọtí níyànjú sórí ibi tèmi àti ẹ̀ bá dé sìn ibi tá a wà yìí yẹ ká fi mọ bẹ́ẹ̀ ká fòpin sí i I don't ever want to see you again we we we we're not dating again ká fi mọ bẹ́ẹ̀ yẹn I'm done with you ká má rira mọ̀ nonsense wọlé bẹ́ẹ̀. I'm ah. sorry. Sorry. Tó bá ní pé ká má rira mọ́ níbi tọ́rọ̀ ìdé yìí mi ò mind bó bó ṣe rí mi yìí mo ti lóyún fún ọ I'm carrying your baby. Yes. Tinúkẹ́ ìkà ni ẹ́ o. Ìkà ni ẹ́ Tinúkẹ́, ìkà ni ẹ́. Because I love you. You love me so tó bá lọ́ọ̀fù wọn máa ń destroy èèyàn ni tí mi ò bá tiẹ̀ fẹ́ Dọlápọ̀ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ I am a married man ṣé òrò kó yẹ kó wà consensual ká ní consent àwa méjèèjì pa fẹ́ lóyún ṣọ́bù kékeré ni ẹ ni. mo mọ ibi tó ń rò lọ mo ò dá márìjẹ ro mi ò wá sílẹ̀ láti wà dálé ẹ̀rọ kàn jẹ́ kí mi wà láyé ọ̀tọ̀ tèmi kí wà tìyàwó ẹ wà láyé ọ̀tọ̀ kò kàn mọ̀ pé mo ti ń bíbí fún ẹ. ọmọ tó bá bí yẹn orúkọ ló máa jẹ. now let me tell you tó bá understand jẹ́ kí n break it down this thing you are carrying yeah. this baby is not mine èmi kan ni mo ní so please get rid of it. ǹgẹ̀ nílé méjì a kò fò ŋàpòfò ẹni lẹ́kùn méjì ŋàpòfò ŋàpòfò ẹni lẹ́kùn méjì. ṣé nǹkan ṣe é ni irú èèyàn wo ni ẹ ṣòwò agọwọ ẹ ni tó bá lágo lọ́wọ́ ṣòwò lágo ńlẹ̀ ni it's late stop do not stop stop it's late ever má ever pè mí irú táìmì mọ́ what nonsense are you doing now kí n má bínú ṣé o mọ̀ pé ìyàwó máa wà àbúkù mi ni please stop o stop o I love my wife and I don't want any trouble please. Didi àwọn bísíǹsì yìí wọ́n kàn pè é ní. Didi. conversation mi tó ń gbọ́ lẹ́ńkàn ẹ̀ ǹdẹ́ mi ò bọ̀ mo fi pé mo hó ẹ explanations. So, um, I don't need you to explain anything to me. No, I still need to. Ṣọ́rẹ́ ni obìnrin ni mo bá sọ̀rọ̀. But mo ń sọ fún I trust my husband. You. Eh, mm, okay, ó ń pè mí mo dẹ̀ sọ fún pé kó má pè mí mọ́. They are married. Come in. Let's go to sleep. Please. You you you trust me? Yes. And you do love me? So much. Ah, okay. You. do? like, like very much. Like. Love is all about trust and understanding. Tó bá fẹ́ mi lójú. Níyà àṣé lóòótọ́ ni pé láìsí tá à ń leave sin trust nobody ni tó o kú bọ̀dé tí ò lè dá ọ̀rọ̀ ẹnu ẹ̀ sọ tó yẹ pé tá a bá bomi síbẹ̀ bá ibẹ̀ la máa bá náà ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ ah! ọkùnrin ò lọ́rùn mo ṣẹ̀ṣẹ̀ gbà ni. wọ́n um, ṣe pé ọkọ mi rí bẹ́ẹ̀ náà kò rí bẹ́ẹ̀ ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ti dè mí kí n má bínú sóyún gbogbo yẹn ti kọjá mo dẹ̀ mọ̀ pé kò lè ṣe bẹ́ẹ̀ lọ next time ṣó fẹ́ gbòòtọ́ rẹ̀ ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o di ọkọ ẹ mú gidi báyìí kó má bọ̀ mí lọ́wọ́ sórí àwọn ọmọ tó wà ń ta yẹn agbára wọn ò sọ pé àwọn onílé wò onílé tiwa ni ò ní gbà fún wọn ṣé ayámátá tí wọn ń kiri ń sìn yẹn tá má fi gbá ọkùnrin kan mú ó lọ ń tẹ̀ nìyẹn tó bá wá jẹ́ pé nǹkan tí wọ́n ń lò yẹn ni ìwọ náà fẹ́ lò tọ́pẹ́ òfin ní ìbọn mẹ́ ẹ <laughs> oríṣi ìwọ náà mọ èèyàn tí gbọ́dọ̀ jẹ náà ọdún yìí ń ṣe bẹ́ẹ̀ láńláì fún mi trust ọkọ mi. o ṣáà flush ẹ̀ tó kúrò o. kí ló ṣe. Ah, ìyẹn ó ti lóyún. <laughs> ó ti lóyún. ó ah, dúpẹ́ o ẹ á jẹ́ wípé láìpẹ́ láì jìnnà ìgbéyàwó ti yá nìyẹn. ẹ gbogbo ẹ la máa ṣe pọ̀ a máa ṣe engagement a máa lọ registry ká tó wá palẹ̀ gbogbo ìgbéyàwó mọ́. àtúnṣe kò mọ àtúnṣe kò mọ. mo dúpẹ́ ọlọ́pẹ́ wá wà. Ah, mi tí ì mọ o ó ní anytime tọkọ wọn bá ti dé o máa mú wa bá mi à lè ṣe gbogbo ìgbéyàwó báyìí mi ò sì fojú kan ọmọkùnrin yẹn. àwa náà wà lè tó bá dé báyìí lákọ ló máa bá wa lé. pẹ̀lú ògbọ́n ẹ̀ wọ́n ṣẹlẹ̀ ní. ẹ̀ẹ́d ah, láyọ̀ ló máa sọ ẹ pẹ̀lẹ́ kóríire náà ẹ wò ó. Túndé o ò ṣe dáadáa o ò ṣe dáadáa rárá níwọ tó máa ń kọrin fún mi ní gbogbo wípé ah I love my wife o I can't live without her o ẹ wá fúnra yín lóyún tán ó wá jáde bẹ́ẹ̀ yẹn ṣẹ́rù ń bá ẹ nìyí kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ ṣe wedding engagement kẹ́ ẹ kóra yín pa bó fọ́dùbà tó bá bímọ sílé wa kó tó di pé máa mọ̀ pé ó yẹ kó wá mú àtọ̀mẹ́. ẹ ò sì kò rí bẹ́ẹ̀ o. báwo ló ṣe wá rí o. <laughs> uncle bode. Mm, mm, how are you. Mm. i'm fine and you. ẹ ẹ bọ how are you. kí lè wá ṣe ládùúgbò. Uh, actually mo wá rí client mi kan bí. ọ̀rẹ́ mi kan. Uh, she's fine ẹ bá mi kí. èmi wá fún business meeting ti mi. èmi náà wá fún business meeting bí báyìí ni ọdún mo wá kó ọjà fáwọn client mi bí báyìí. That's very good. Take care of yourself, huh? I will. We'll see you here. All right. All right. Tell me, call me. All right, dear. Kí ló ṣẹlẹ̀? Túndé. Ah, oh, sister. Ṣé mo máa yẹ rí? Uncle Bọ̀dé, ọkọ ọ̀rẹ́ mi ni, ọkọ best friend mi nìyẹn, ó dẹ̀ nice sí wa gan-an. Ah, ah ọkọ rẹ yìí ọ mm-hmm. ah, jẹ pé <laughs> ẹkọ ti fi ojú mú wọn nìyẹn because àwọn tẹ̀ ń bí lọ́wọ́ látara pé ah, ìyàwó ẹ o wọ́n tún wá nu yín o ẹ sílé o ètò ìgbẹ́ fún èsì ẹ̀ ló lọ yẹn. ṣe kó mọ nǹkan tó ń sọ báwo ló ṣe máa sọ fún mi pé kí n béèrè lọ́wọ́ ọkọ ọ̀rẹ́ mi pé ta ló fún àbúrò mi lóyún nígbà tí mo mọ ìwọ tó jáfẹ́ sọ́nà ìtẹ́jọ́ ń gbéra yín káàkiri irú ìbéèrè dídùn ni wo nìyẹn. sísá ẹ. Mm. asobìnrin sóbìnrin ẹ pé àbúrò yín ẹbí lọ́wọ́ ẹ pé ta ló fún lóyún àjẹwọ́ fún yín ṣé wọn táyà tó ṣe tó ṣe àwọn yàrá wọn bá yín gbà àbúrò yín o ọ̀rẹ́ òye mi mọ́ o mo jẹ́ sùn yín gbà yẹn. ṣé ìyẹn ló ṣe ń bínú sí. mi ò bínú láti gbà yín máa ti àpàdé mọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láti gbà yẹn ṣé bá para fún yín mm. má tọ̀ yín jẹ mm. má tọ̀ yín jẹ fún ọ̀pọ̀yìn lóyún mo lè fi ògùn ẹ̀gbá rí confam confam mo sọ fún yín ojú bẹ́ẹ̀ mo fi rí. ṣé o mọ nǹkan tó ń sọ. sísá má tún lọ yìí ló fún àbúrò yìí lóyún ẹ bèèrè àbúrò yìí <laughs> so èmi àti yàrá rẹ ta kẹtẹkẹ wọn. Ah! tinúkẹ́ ó lè mà ní ẹ o ó lè ọ̀lẹ olójúkòkòrò àtọ̀lé ni ẹ ó mà ní sí ju o. níbo ló ti ṣe wẹ̀ ó wá àwọn gbogbo ayé pátápátá ó ọkọ ọkọ fẹ́ ọkọ rẹ ti tẹ̀mí tó lọ lórí sùn ó lè ó lè ó lè yẹn irọ́ ló lè pa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. wo ọjọ́jú ọba tiẹ̀ ọdún ti èmi ṣọ́sùgbọ́n kò dẹ̀ ní ìfì fún èmi àtẹ láti gbé oyún ẹgbẹ́ tó gbé sínú yẹn gbé inú ilé yìí ṣọfẹ́ gbọ́ oyún náà yìí ó máa ṣẹ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo máa ṣẹ́ kí ni oyún tó wà nù ẹ. mi ò lè ever ṣẹ́ àǹtí mi ẹ dá padà kí ló kọ́ mi èmi ni mo lóyún ṣé ilẹ̀ lóyún ni ẹ̀ẹ́dẹ̀ fi mí sílẹ̀ alára alára ọ̀rọ̀ òun ẹ ló kó ẹ̀sùn ó kó ẹ̀wọ̀ ṣé bí mi mo lóyún ẹjọ ṣe fámìlì mi ni mo lóyún fún ni. oyún ẹ̀sìn ló ní. oyún ẹ̀sìn wo oyún ti ju lélẹ̀ inú mi dùn pẹ̀lú oyún tí mo ní ìyá tí mi ò ní oyún yìí láti ṣẹ́ ẹni tó bá dẹ̀ fẹ́ kí n ṣẹ́ oyún yìí tí bá máa bí mi ò rò pé máa wà láyé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín àti mi ẹjọ ṣe fámìlì yìí ni ẹni tí mo lóyún fún ni. bọ́dé tí mo lóyún fún ẹ̀ẹ̀tàn ọ̀rẹ́ ọ̀rẹ́ lọ́jọ́jẹ́ kò ń ṣe fámìlì wa tó ah. ẹni tí mo lóyún fún ó pè mí ni mo ṣe lóyún fún àǹtí mi. tinú mi ò ní ṣe. ṣé o mọ̀ wípé ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ẹni ẹ̀gbẹ́ ẹni ló ń ṣe ni. wọ́n ń ṣe ẹ̀gbọ́n tèmi o eh, wọ́n ń ṣe ẹ̀gbọ́n tèmi o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká là á àsìkò ya gbúdọ̀ là ni torí àfámìlì àtàn ṣe aróyún yìí mo máa bí ẹni tó bá fẹ́ kí n bí lójú ẹ̀mí o máa bí ní ẹ̀yìn ẹ̀ ṣe ti gbọ́. Oh. ìwọ ló pa ó máa ṣe olúmọ ẹ̀yẹ ni ìwọ ló pa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah. Hmm, ìdójútì ìlànà ilé ìlú dáná o wàhálà ti dé o ìdójútì lágbà lélẹ́yìí ẹnu mo fẹ́ fi sọ fáwọn èèyàn pé mi mọ̀ pa bábúrò mi ṣe lóyún fọkọ ọ̀rẹ́ mi ọ̀ mo ṣe fẹ́ sọ ọ̀rẹ́ àtìgbà kékeré ọ̀rẹ́ tá a ti di ẹbí tá a ti di kan náà ah! ojú máa tì mí o aṣọ́tọ̀ ni pé nǹkan tó ti ní lójú jolè lọ́wà ah! tinúkẹ́ ò ní tìjú o ah! tinú tinúkẹ́ green snake under the green grass tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ṣọ́ lẹ̀ o báwo la ṣe fèké tẹ́lẹ̀. jọmọ fẹlẹ dàbẹ ẹkọ bomi láṣìírí ni bá mi bò àṣírí yìí sí ṣé mo pé technically àbúrò mi ni tinú ẹ̀mí ìmọ̀ tẹ́lẹ̀ mo ṣe mọ̀ ń náà ni gbogbo àtẹ́mi àti wrong things ẹ̀mí ìmọ̀ pàbúrò ẹ̀ ni tí mo bá mọ̀ mo ò ní ṣe bẹ́ẹ̀ one of the mistakes tọkùnrin máa ń ṣe náà ni mo ti lọ ṣe yẹn i didn't know mi mọ mi mọ bábúrò ẹni at all jọ sórí ìwọ nìkan ló lè yọ mí inú ọ̀fẹ́ tí mo jìnra mi sí kó kàn bá mi bá sọ̀rọ̀ kó jẹ́ ká ṣe oyún yẹn àbí etí wo ló máa bá mi gbọ́ pé mo fẹ́ tinú àbúrò mi kò tiẹ̀ lè jẹ́ second wife kan please. àbí kò ń ṣe ẹyin ni ọkọ bọ̀dé. Ah! the same ọkọ bọ̀dé tèmi rò wípé ó wà responsible ó wà calm èèyàn gidi tó mọ nǹkan tó ń ṣe tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó wà trustworthy ni àṣírí ẹyin. Adéwìnpé Adéwìnpé you are not wrong about me mo wà trustworthy mo loyal mo calm one of those things tọkùnrin máa ń ṣe tẹ́yìn obìnrin ò kí mọ̀ ń gbà mí ló ṣe ló ṣe nìyẹn ló ṣẹlẹ̀ bọ́jú tó rọ náà má yẹ ká káwọ́ àkàrẹ́ yẹn mọ́ má yẹ ká tó padà síbẹ̀ yẹn mọ́ àbí ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ń ṣe ó dey happen please just help me please. Okay. mo gbà pé àrùn tó ń ṣe ogójì ló ń ṣe ọ̀dún wọn ohun tó ń ṣe àìpàbọ̀yádé gbogbo wa pátápátá báyìí ló ń ṣe lápapọ̀ àbí báwo ni mo ṣe fẹ́ sọ ta ni mo fẹ́ sọ fún pé àbúrò mi lóyún fún best friend mi àmọ́ ìyẹn tó ń gangan bá gbà torí mo ti bá Tinúkẹ́ fa ọ̀rọ̀ yìí débi wípé ó kọ̀ láti ṣẹ̀yìn. o ti sọ fún ó dẹ̀ kọ́. mo ti sọ fún tẹ́lẹ̀ o ah. màá tún gbìyànjú agbára mi o. please. Hey. please. fẹ́ràn mọ́ ǹyẹn ò fẹ́ ní fẹ́ ní dénú eléyìí nǹkan. lo microscope tí n bá. eléyìí nǹkan. ó wà ní sọ. ti blue yìí nǹkan. kódà lọ sínú store kó lọ wo gbogbo nǹkan tá a bá ní kó kọ sílẹ̀. bí n pé. ilé ẹ̀jẹ̀ mi àti ẹ ó jọ máa ń ràn báyìí ni. ṣùgbọ́n aṣọ yìí gangan gangan ni mo wọ́n dà fí mi àtẹ tá à ń wọ̀ lọ sí party next month ni. o mi nì. bẹ́ẹ̀ ni títí kan jewelry gbogbo ẹ̀ ni mo ti order àti shoe and bag tá a máa lò. owó dẹ̀ fún mi. of course mo dẹ̀ ti sanwó everything next month gan-an máa náà máa deliver ẹ̀. ó dẹ̀ sanwó gbogbo nǹkan tó lọ order fún mi náà. ẹ nà ó ah, aṣọ yẹn fine gan-an ọ̀rẹ́ ni èmi gan-an like ẹ̀ first time to marry. rí. kí ni kí ni. Ah mo kàn wò pé ṣé ìnáwó yóò ti pọ̀ jù ah, ah. wọ́n máa san gbogbo owó ilé fún mi sanwó ilé fún mi kí ló dé ṣé mo fẹ́ jẹ ẹ̀rùn ni. bí n pe ṣé o fọ́n náà ni kí ló dé tó bá pè wọ́n ló ra fún mi màmá complain kó ra aṣọ fún mi ni. ó ti ń pọ̀ jù lọ́jọ́ ẹ̀ kó pọ̀ jù ọ̀rẹ́ ni wá ah, mo ra aṣọ mo ra jewelry mo ra guani kini. mo wá lọ mú omi tútù tó sọ pé ó fẹ́ jàre àtẹnirìn àtẹnisáré àtẹnirákò gbogbo wa la máa débi ntà máa dé kókó lè gbà. nítorí ọlọ́run ṣe ló dàbí pé mi ò gbọ́rú eléyìí láyé mi ẹ ti sá ṣe máa ní pé kó lọ ṣẹ́yún kí lè tó ń sọ̀rọ̀ bí ọmọ kékeré nú. kó lọ ṣẹ́yún àbí kí ló sọ yìí láíláí ò ní ṣe o. sísọ onífẹ̀ẹ́ tó bá lọ kú ń kọ́. Ah! ẹ jọ ẹ jọ ta ni ṣẹ́wù náà èèyàn ló ń fẹ́yàn tó gbé dání i mean èèyàn tó wà okay tó wà responsible wọn wá ní kó lọ ṣẹ́yìn kó lè ṣẹ́yìn o ò ní ṣe. àzìntí ẹ máa gbọ́rọ̀ tó ń sọ máa gbọ́rọ̀ tó ń ti ìgboro ẹnu ẹ jáde ṣọ́rọ̀ tó ń sọ ṣó make sense rárá ẹ́ ṣé sísá tó ń sọ pé kó lọ ṣẹ́yìn ṣé wọn ò mọ nǹkan tó ń sọ ni àbí etí wo ló ń bá yàn gbọ́ wípé èèyàn lóyún fún ọkọ rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ẹjọ́ má bínú fẹ́ bí ẹ̀ kankan arínúròdì olùmọ̀rọ̀ ọkàn báwo ló ṣe mọ̀ pé ọlọ́run kọ wọ́n pọ̀. ọlọ́run kọ wọ́n pọ̀. o rí ni. tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn ọlọ́run kọ wọ́n pọ̀. torí tí ọlọ́run ò bá kọ wọ́n pọ̀ ni wọ́n ò ní ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tó máa fi doyún. ìgbà tó jẹ́ pé àwọn àwọn ẹ bá mi manage yẹn máa máa tẹ̀lé kiri tó bá dẹ̀ ti fẹ́ mọ̀ pé bóyá ọlọ́run kọ wọ́n pọ̀ àbí ọlọ́run ò kọ wọ́n ọlọ́run tiẹ̀ kọ wọ́n pọ̀ èmi nílé aláàfáàkùn ti mi nínú rẹ̀ lọ gbogbo nǹkan tó dáa ó fàdúrà ah. èyí tí ò dáa ó fàdúrà ọlọ́run ti ẹ̀kan wọ́pọ̀ ni. Hmm. mo mọ̀ pé tí èmi lẹ́yìn méjèèjì ń ṣe ẹ má jẹ́ kọ́rọ̀ mi dá wàhálà alẹ́ sáré yìí méjèèjì òótọ́ ọ̀rọ̀ ni nǹkan tó ń sọ àti ṣe mí lóore náà nǹkan kan náà lẹ́jọ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ lẹ́jọ́ ń sọ nígbà tó ní kí n lọ ṣe ẹni dípò òun ò lè gba oyún bí mi dẹ̀ ṣe wà yìí èmi ò rẹ́dí àti ìṣe oyún because mi ò rẹ́dí àti lose ara mi nǹkan tí mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe problem tó wà láàárín àwọn àtàntí mi nìyẹn kò sí ìtúkàn mi nǹkan tí mi kàn mọ̀ pé mi ò rẹ́dí àti bà oyún yìí jẹ́ because tí n bá lọ ṣẹ́yún tí n bá lọ kún kọ́. ó tiẹ̀ ní mi ò ní ṣe. so nǹkan tí máa ṣe ń sìn ni wípé ọ̀rọ̀ ti ṣe mí lóore sọ pé òun fẹ́ mú mi lọ síbi kan yẹn jẹ́ kí n kọ́kọ́ lọ síbi tó fẹ́ mú mi lọ́nà so outcome ẹ̀ àdẹ́tù máa mọ nǹkan tá a fẹ́ ṣe sí. jọ kí ni wọ́n gan sọ lẹ́nu. ìrírí àti ṣẹ́yún mo ti bọ́ ṣe mi ìfúkẹ́. ẹni tó lóyún sọ pé òun ò fóyún ó ṣáà sọ pé lá àfi tó bá jọ ṣó fẹ́ di baby màmá ni àbí kí ló ń ṣe é ganan wo ṣẹrẹ́ yìí méjèèjì ojú ẹsìn yín òun lóṣù yìí kó rọ̀ lókù ibi tí màá jókòó dé yìí náà níta máa máa bá gbà ọ̀rẹ́ mi o ó ti ṣẹlẹ̀ o ah! ọjọ́ ilẹ̀ tó máa nǹkan tí ọ̀rọ̀ tó kù lẹ́nu mi tẹ́ fẹ́ gbọ́ ẹ máa gbọ́ lọ́jọ́. kò sí nǹkan tó máa ṣe ọjọ́ némi bá máa fi pléètì gun ẹ lẹ́rọ o. ọ oh, màá dọ́ dìgbà yẹn <laughs> némi indeed eh? némi ok. wọ́n mú kọjá rí. ìyẹn ilé méjì àpòfò àpòfò ẹni lẹ́kùn méjì a sì wá sọ̀rọ̀ bá wọn ó jìnnà sí mi ju o. iṣẹ́ ló fà á. a dúpẹ́ fọlọ́. àfà ọ̀rẹ́ mi ò ní wá sọ́dọ̀ yìí. ẹ kú jókòó ẹ ṣé ò wá sí nǹkan. kó má bàa sínú mi ẹ mọ̀ pé nǹkan tó dáa ó fàdúrà. bẹ́ẹ̀ ni. nǹkan tí ò dẹ̀ dáa náà tó kù díẹ̀ káàtó. àdúrà náà nífẹ̀ẹ́ ni. ó ti tó àsìkò tó fẹ́yìn mi ì dẹ̀ fẹ́ kó ṣẹ̀ṣẹ̀ gbé bó ṣe wáá fi lọ́ọ́ mọ́ ni àfọkànbalẹ̀ èmi láàfà tó jẹ́ dáàdì sẹ́mi wípé tí n bá ti dé bíbà ọ̀rọ̀ ẹ ti dayọ̀ so òun ni mo ṣe ní pé kí n wá bá yín sá hmm. bóyá kó o ṣe àbí kó má ṣe àwọn máa fẹ́ máa rẹ̀ sọ fún yín náà. ẹ àtijọ́ bó ṣe ṣe wọn ló dáa torí ìgbésẹ̀ tí wọn bá fẹ́ gbé láyé yìí tó bá tutọ́ lọ́run ṣáájú irú ẹ̀ níbẹ̀ ò ní pọ̀fọ́ ìyá mi ṣé àlàyé tí àtijọ́ tó sọ yìí ṣé bó ṣe rí gan-an ni àbí àfikún wà nú ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ ló ṣe sọ yẹn èmi ni mo fi ọ̀rọ̀ lọ wípé ó ní ọkọ àfẹ́sọ́nà mi kan tó jẹ́jẹ́ pé ó ti wù mí kémi àti ẹ̀jọ́ máa gbé ní lọ́kọláya mi ì dẹ̀ wá fẹ́ ṣe ẹsẹ̀ gbé wípé ó lè jẹ́ pé ọlọ́run kọ wá pọ̀ àbí ọlọ́run ò kọ wá pọ̀ kí n má lọ ṣe ẹsẹ̀ gbé láàárọ̀ ọjọ́ mi ni mo ṣe wá fi lọ́wọ́ lòun ní bàbá àfa àkànbáyé tóun lè gbé mi lọ sọ́dọ̀ wọn pé gbogbo bíbẹ̀ bá ṣe rí wọn máa ṣàlàyé fún mi mi ì dẹ̀ fẹ́ ṣe ẹsẹ̀ ìgbé náà ni la ṣe wá síbí lénìí bóyá ọ̀nà ni àbí kí n ṣọ̀nà bẹ́ẹ̀ mo ṣe wá. ọ̀nà lẹ́tọ̀ àmọ́ ẹ wá ṣe kíni kan fún mi ẹ wá padà wá yẹn ẹ má ṣe kan fún yín jẹ́ra kan àbá ń ṣe lẹ̀ àwọn àṣìṣe omi àdúrà fún yín ṣé wàá rí omi àdúrà yẹn tẹ́ ẹ bá gbé délé ẹ dàníyàn sí tẹ bá dàníyàn sí tán ẹ ṣòwò ẹ àwa fàdúrà bá ní tó já sí pé ayọ̀ ló jẹ ṣe bàbá ajíjà ẹ ṣe òmù kan wá pàápàá báyìí. What do you want me to do? Stay? Dolapo, it was a mistake. Really? Yes. Mo fi inú tú ẹ. Mo fi gbogbo ayé mi ni mo fi tú ẹ. My body and soul. Dolapo, please. O wà lè pọ̀ sókè rajà. Àbúrò best friend mi. Dolapo, Dolapo, ló máa fún lóyún. Dolapo, Dolapo, mi mọ̀ pábúrò ọ̀rẹ́ ẹ ni. Mi mọ̀ kó tiẹ̀ máa dì bẹ́ẹ̀ yẹn. Má pa mi, mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀. Ṣé ló ṣe ń wò mí? Gbogbo ara mi ń gbóná inú mi ń gbóná the only thing that can save my soul ni kí kúrò nínú no no no no so let me go. no dolapo dolapo ilé tó kọ́ fúnra ẹ má fọwọ́ ara ẹ wò jọ. Oh, ilé tí mo kọ́ fúnra mi o wá fẹ́ kó wó pa mí. no no you want to bring her in àbí. no no kájọba gbé. no no dolapo àtijọ́ agreement. kò ń ṣe mi. no we had we had an agreement àtijọ́ sọ pé a máa yọ ni a máa yọ ni. tó bá jẹ́ kí ló máa ṣe kan tó ní báyìí. tó bá lọ kí ló máa ṣẹlẹ̀ sí mi dolapo please. dolapo ṣe bẹ́ẹ̀ fún mi. kí ló bá tún ti mú tó bá bí ẹ̀jẹ̀ ló sọ. Dọ̀lápọ̀ Dọ̀lápọ̀ Dọ̀lápọ̀ Dọ̀lápọ̀ Dọ̀lápọ̀ má ṣe bẹ́ẹ̀ fún mi. tinú ìgbádùn màá ló wá. àbúkọ́ mi ah. láyò. èmi èmi ò tí ì délé èmi yìí. máa rí irú ilé ìgbìmọ̀ hmm? ah. ṣe ń bọ yìí mo ṣe ń dààbò yìí ọkà ti balẹ̀. yàgbẹ́ fọwọ́ bá. àwọn ilé ìlẹ̀kùn àjùjú. Ah, ah. ẹ dẹ̀ sọ pé máa rí mi nìdẹ̀ rí yín kí ló ṣẹlẹ̀. ẹ má bínú sá. ṣe rí ẹ má bínú yẹn ó náà lẹ ti ń sọ láti bí ọdún kan sẹ́yìn tẹ̀ ti jẹ mí lówó ọdún tá a tún wà yìí ẹ tún ti jẹ oṣù mẹ́rin kí ló dé ẹ má má jẹ́ kó kú ọ̀run kó bínú sẹ́yìn ẹ wo ẹ yẹ kí n sọ nǹkan tẹ́ ẹ mọ̀ fún yín nípa ilé tí mo jogún yìí sẹ́rí bàbá tó bí mi lọ́mọ <laughs> ó struggle ó jìyà ó sọ́fà gangan kó tó rí lè kọ́ tó bá gbóngbà kan tó máa sọ pé àwọn kan máa fi ẹsẹ̀ rìn lọ sí Mẹ́kà bàbá tó bí mi fi ẹsẹ̀ rìn lọ sí Ghana lọ bẹ́ẹ̀ ni ó lọ ṣiṣẹ́ ajé lọ́tún lọ́sẹ̀ ló fi rìn lè kọ́ ẹ̀jọ́ mo fi ọlọ́run bàbá yín ẹ fún mi lówó tó fẹ́ ṣe rìn mí Brazil in three months time gbọ́dọ̀ máa pọ́n wọn lé kí n máa ṣàdúrà fún wọn ẹ̀ tó fẹsẹ̀ rìn lọ rí Ghana tó dẹ̀ ṣeré ilé fún ọmọ ó yẹ káwa náà lè rí nǹkan tó ọmọ máa dé bá ẹ ti gbọ́ gbogbo tí mo dẹ̀ ń wó ọmọ yín lára òun nú ọmọ tí ò tí wáyé tí ò tí lẹ́ṣẹ̀ ẹ wá jọ ẹ jọ mo ṣe wáyé máa fún yín ní oṣù kan. ẹ jẹ́ kó jẹ́ oṣù kan ẹ méjì torí owó yẹn mo ti ń wá jọ but in about a month and two weeks yẹn ó máa pé ẹjọ sá. kò sí problem èmi náà ti ní plan b fún mi máa fún yín a month and two weeks tẹ̀sán ó ṣe sí ṣe ti ń ṣùgbọ́n tí ò bá ti wá ṣẹlẹ̀ ọmọ eléégún ni mi ò. ṣé ẹ ti rí ọdún eégún gangan tó tóbi kó sáà o mo ní wọn lọ́wọ́ àtòrí báyìí ló máa fi wá kó gbẹrun jáde kò sí wàhálà mo dẹ̀ tún wá ń nọ̀rẹ́ kan ṣẹ́rọ̀ rẹ̀ mi yẹn tí ọkọ bá jẹ lówó kò kí máa ń bàjá ẹlẹ́kìnmí náà wà bá ń jà ṣùgbọ́n á mẹ́sọ̀ wípé á gba nǹkan kan kúrò kó tó lọ. ẹ̀rù ti máa ń bọ́dábọ́dé kó ṣe bí bẹ́ẹ̀ tó bá débẹ̀ bó jẹ́ ìṣẹ́ka five hundred naira bó jẹ́ two hundred naira àgbà lọ. sọ̀rọ̀ ló ti fà fún pé ẹ̀yọ́ ẹlẹ́kùn ni o tẹ̀ jẹ́ mi. ẹ sà ẹ sà àti ìjẹun kankan sà. gba ìwọ jẹ lé náà ìwọ jẹ ìwọ jẹ ìwọ jẹ kọ kí ọmọ lè rí nǹkan ìjẹ láì gbà. Tinu Tinu Tinu Tinu owó tí mo kó síbi bẹ́sà jẹ́ mi ò rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tí mo délẹ̀ owó tó wà ń bẹ́sà ìdíyẹsẹ̀ bó ló wà nígbà tí mò ń tún lè ṣe mo rí owó yẹn lóòótọ́. òun wá dà. nígbà tí mo rí owó mo wá kó mo wá wò ó pé kí n fi díẹ̀ nínú ẹrù ọmọ. ok o rò pé kó fi rẹrù ọmọ bọ tó tí ra ó ń dà. sọ̀wọ́dé mo ti fi ra díẹ̀ lára ẹrù ọmọ sẹ́yìn because kó má lọ bọ́ sí nínú fún wa. tinúkẹ́ ṣé ò yá wèrè sórí ẹ̀ ò dàrú nígbà tó kì í ṣọlọpọlọ eku àtinúkẹ́ inú ilé ìlò wà nígbà tí ìyẹn àjẹgún ẹ̀wù tí ò mọ iye agbádá ńlá yẹn tó jogún ilé tó wá bá wa ń bì tó fẹ́ máa yẹ̀yẹ́ wa wípé ká sanwó lé mo dẹ̀ ń tu owó yẹn jọ títí ó fi péye tó péye olóòkówó lọ fi rẹ́rù ọmọ. bòde kárùndínláṣọ kárùnṣọ má dì káròdì mo ṣe kí ti má ti bú fún mi. ó dà kó ti ya wèrè. mi ò fẹ́ ká má lọ ná ni mo ṣe lọ. àṣọrí àdàrú ni tó bá rẹrù ọmọ sì tó bá bímọ ṣé ta lọmọ fẹ́ máa sùn ni ṣé wèrè ni ẹni. bọ́dé ó mọ̀ pé torí ipò tí mo mọ̀ pé mi náà mi wà òkè o. tinúkẹ́ rẹ̀ àkọ́rẹ́ ẹ̀dá rẹ̀ mi lọ sọ pé òwà òkè gbèrè ṣí ẹni. lájọ́ tí mo ti mọ̀ wọ ọmọbìnrin orí burúkú ló kó aṣáyé mi ẹsẹ̀ ò da wèrè sórí ẹ̀ ni ṣé ká bá lọ sọ abẹ́ bíríjì. òbí ló ń ṣèwọ náà ló fẹ́ kó gbàgbó kó gbàgbó àbí lọ́jọ́ ló ń bẹ̀ wọ́n lọ pẹ́ wọ́n sì lọ pẹ́ wù yẹn padà sọ́kọ̀ rẹ̀. ọkọ yẹ yẹ mo ní yà. ojú àtẹsẹ̀ ló ti ní aláboyún jẹ́ ṣé wàá lọ mú òbí wa àbójà wèrè wẹ́lí bí wọ́n ti dé ọ̀nà kó kíní fún wọn kó sọ pé òrò àmọ́ o ó láì pẹ́ lè ṣe èrè tó bá bímọ ṣé ó fẹ́ sùn tà ní. àtẹni rìn àtẹni sáré àtẹni rákò gbogbo wa la máa débi ntà máa dé ó kàn lè gbá kókó. ngasore tètè o kọjá ilé ngariri gbẹrẹ oṣù náà. oh green snake under the green grass. tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ ṣọlẹ̀ o. báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar La ilaha illallah La ilaha illallah. ìyàwó ṣé ẹ rí ọlọ́wọ́n bá tẹ́ ń wé ìkòkò méjì ìkọ́ náà ni àfihàn ìmọ̀nà dẹ́ni ọ̀hún èèyàn ni wọn ò mọ́ ṣé ẹ rí yorùbá ọ̀fẹ́ tẹ́ rí gbà ni pé ẹ mú ọ̀rọ̀ yìí wá síbi ṣé ẹ rí àlájẹ láì tí ìgbà ní ìparọ́ fún yín arákùnrin kì í ṣe ń tẹ̀lé fẹ́ pàápàá jùlọ irú ohun tí a rí lójú àláwọn tí ẹ bá gbìyànjú tẹ bá fẹ́ tó já sí pé ẹ kú lójú àláwọn tí ẹ bá bá padà kú lójú ayé tòótọ́ ẹ tún jí àjù bẹ́ẹ̀ lọ́nà ìsàlẹ̀ ìbá wa ìsìn kẹ wá fọwọ́ yín tó gbé wà jẹ kẹjẹ kó máa bá tiẹ̀ lọ kẹyìn náà kẹwàá la yan ọkọ yín síbòmí kẹwàá kó fàdúrà tí mo dẹ̀ mọ̀ pé ọkọ alárùbáríkà ọlọ́run àyàndẹ̀ fún. afa nǹkan tẹ́ ń tọ́ ẹ láti sọ fún mi pé ọkọ mi kọ́ ní bọ́dí. ọkọ yín kọ bí ọlọ́run ṣe fi àlá yẹn wọ̀nyí tí èmi náà dẹ̀ tún rí ìṣọ̀kọ yín àmọ́ wọn máa dákẹ́ gbọ́n tí mo sọ ọ́ torí ọjọ́ ọ̀la yín kó lè sọ rèé. àfàwà láti wá ọmọkùnrin tá a sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mm ti lóyún fún ah! ọmọ mo ti lóyún fún yéé láìláìláìlá ah! ẹ ti lóyún fún ọmọkùnrin. mo ti lóyún fún ọ. tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọmọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ á jẹ́ pé ẹ kọ́ pé ẹ jẹ́ra yín lọ́mọ ni ṣé ẹ rí kí ẹ bá di bímọ yìí tán ìbàjẹ́ bí kálukú máa lọ ń lọ rẹ̀ ẹ̀ ẹ̀ kọ́ máa lọ lẹ̀ kí wọ́n wá yàn dọ̀kọ̀ alábàákà fún yín ọ̀rọ̀ mi wá dàbí àfi àdápa ikú ikú sá lọ adá náà sọnù mo wá lé ikú méjì tó pọ̀ fún ọ̀nà méjèèjì á. àmọ́ ẹgbọ́n kìlọ̀ tí mo sọ fún yín. Ah, hello ọ̀rọ̀ òun náà rùn mo wọ́n sí màdúrà àdìmọ́ akẹ́kọ̀ọ́ kan fún ìyá yìí ṣé bí òyìnbó wa ọ̀dà mọ́ọ̀dì bá a mọ́ọ̀dì yẹn sorry let me call you back let, let, let me call you back eh? let me call you back Tinu <laughs> oh what's up ṣùgbọ́n Tinu ojú ẹ̀ lélẹ̀. Túndé eh. láti ẹ̀ wá ní mò ń ṣe bí obìnrin ṣèbọ́kùnrin ni wọ́n má bínú sí mi i'm sorry for everything. náà tún ní ìgbẹ́jà náà tí bọ́ọ̀ mi rí mi kí n sì náà. ó pè mí. Eh. àǹtí ẹ má pẹ̀tẹ́ fún wa padà wá patronize wa o. oh um, babe oh, ìyàwó mi lélẹ̀ fọlákẹ́ oh yes tinú. tinú ẹ àǹtí ẹ ká sọ tinú kan dé tinú. no ah no wọn tí mọ ni tí mo sọ pé mo ní x mi tí mo ń date nígbà yẹn oh. mo sọ rẹ fún ẹ yẹn. àǹtí ẹ ká sùn ní ẹkọjọ mẹ́ta ṣé wàá pa. ṣé wọn yes. so tinú see you there, right. jẹ́ kí n tọ́lá wọn kọ́ ẹ̀ máa padà pàdé létà àwọn padà pàdé dáadé padà pàdé náà ó ti yẹ. ọ̀rẹ́ ṣéèkẹ̀. Thank you. àtẹnirìn àtẹnisáré àtẹnilákò gbogbo wa la máa débi ntà máa dé ó kàn lè gbá kókó. Nga sure tètè o kọjá ilé nga ìrìgbẹ̀rẹ̀ òsùn náà. oh. green snake under the green grass. tó bá pa wọ́n láàyè wọ́n á gbé ẹ̀ṣọ́ lẹ̀ o. báwo la ṣe fèké tẹ́lẹ̀ ọbẹ̀ tí ó ní rúpaná. lẹ́wù fẹ́ni lẹ́bọ̀ lẹ́rù kó má ṣàṣùn para kó má ṣàṣùn para. ẹni gbà kan bọ̀ àgbà kò bọ́ọ̀lù kò bọ́ọ̀lù. ẹni lẹ́kùn méjì yìí àkànṣáré ká àkànṣáré lásán ẹni lẹ́kùn.